أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد أدعوكم الله أتركاتي جفون الشارع نبوة محمد صلى الله عليه وسلم ọba tí ó ṣe wá ní mùsùlùmí ọba tí ó ṣe wá ní ọmọlẹ́yìn ànábì sallallahu alaihi wa sallam akírawa pé a kú ìgbẹ́ akírawa pé a kú iṣẹ́ ládá àbẹ̀lẹ̀ ọba Allah subhanahu wa ta'ala kó mọ́sá gbà ní ẹ̀sìn fún ẹni kọ̀ọ̀kan wa ìtẹ̀síwájú nínú àlàyé suratul hujurat èyí tí a fi ń dára wa lẹ́kọ̀ọ́ nínú Ramadan ti ọdún yìí 1444 èyí tí ó ṣe dédé 2023 ìjókòó yìí ni ìjókòó ẹlẹ́ẹ̀kẹta tí a bá níbi 3 ìyẹn ni wípé gẹ́gẹ́ bí ó ṣe wà lórí ah, announcement wa pé Monday to Friday òun náà ni a máa fi jókòó àlàyé Suratul Hujurat tá à ń ṣe fúnra wa àwẹ̀ sì bẹ̀rẹ̀ ní ọjọ́ thursday àtijọ́ friday tí ń jásí pé ọjọ́ yomul sabt àti yomul ahad saturday àti sunday àwọn èèyàn ní máa sí nínú ọjọ́ tí a máa fi pàdé àwọn ọjọ́ yẹn yóò máa wà fún ìmáa lọ sí àwọn prógámù míì léyìí tí ó jásí wípé ó jẹ́ ti alápapọ̀ èyí tí àwọn badminton ìfọ̀wà apákanú àwọn ẹ̀yà wọn a máa invite sí pé ẹ̀dákun ọjọ́ sátidé ọjọ́ sunday a ó ní bùkátà sí ìdánilẹ́kọ̀ọ́ yín láti àárọ̀ títí ó fi di sọ láti zò àbí láti ṣe àwọn nǹkan míì nínú àwọn tó ní í ṣe pẹ̀lú ibadat so that's why tí ó ṣe wá nù èyí náà ni wà pé insha Allah ta'ala láti monday sí friday ni a ó máa pàdé ara wa níbi tafsir so monday sí friday a rí pé ọjọ́ márùn nìyẹn so èyí tí ń ṣe yawmul ithnain tí a bá fi kún yawmul alkhamis àti jùmọ̀ a rí pé yóò jẹ́ ìpàdé ẹlẹ́ẹ̀kẹta ìyẹn ló fà tí a fi ń nọ́mbà rẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ yẹn torí ẹlòmíì lè máa wò ó pé àwọn ti di nítòjú mẹ́ta lọ lẹ́nìí kí ló ṣẹlẹ̀ eléyìí ni àlàyé nǹkan tó ṣẹlẹ̀ ní ṣókí àbí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala gbọ́n tí a bá ṣe nínú Ramadan kí ọlọ́run kan mọ́sá gbà ní ìbáàdà fún wa kí ọlọ́run tó dé kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé gbogbo ìbáàdà tí wa tá ń ṣe fi Ramadan wà fi ghayri Ramadan kí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kí ó gbà lọ́wọ́ ẹnì wa. Suratul Hujurat òun náà ni a Àlàyé tí a rí ṣe ní àwọn ìjókòó ti lọ, ó dá lórí aya alákọ̀ọ́kọ́ àti àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ̀, àwọn wáàsí tó wà ń bẹ̀, àwọn ìdájọ́ tó wà ń gbogbo a jẹ́ Mùsùlùmí òdodo. tó sọ fún wa pé yá ayyuhal ladhina amanu tá a ṣàlàyé fún wa pé ọlọ́run a máa pe àwọn mùsùlùmí ní àdásà nígbà míì a sì pe gbogbo èèyàn ní àpapọ̀ tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó bá pè wá ní ni o kí èèyàn ronú sí ju àwọn tó pè lọ nítorí pé bá pe mùsùlùmí ní ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala a máa pè wọ́n pẹ̀lú gbólóhùn iman gbólóhùn ìgbàgbọ́ láti já sí pé ẹni tí ń bọ̀ wá tí mo ní kó ṣe yìí àbí ẹni tí ń bọ̀ wá tí mo ní kó jìnnà sí yìí eléyìí ń tọ́ka lórí pé iṣẹ́ ìgbàgbọ́ ni ẹni tó bá ṣe olùgbàgbọ́ ni táwọn pè ní olùgbàgbọ́ òdodo a ṣàlàyé fúnra wa ní ìjókòó tó lọ àbí àwọn ìjókòó tó lọ nípa ìkìlọ̀ tó náà bá kì wá pé kí a máa jìnnà sí gbogbo ohun tí ó bá lè mú wa yapa ọ̀rọ̀ ọlọ́run ohun tó bá lè mú wa yapa ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam kí a jìnnà sí gbogbo tá a bá fẹ́ ṣe ká máa bèrè dájọ́ ọlọ́run kí a bèrè dájọ́ anábì sallallahu alaihi wasallam kí a tó ṣe torí ó ní àǹfààní fún wa púpọ̀ láyé wa ó ní àǹfààní fún wa púpọ̀ inú sàárè àti ọgbọ̀n jàǹkìyàmà tí a sì mú oríṣiríṣi àwọn àpèjúwe wa àyà yẹn òun náà ni tí a rí yanjú tí a rí sàlàyé ní àwọn ìjókòó tó ti lọ àbọ̀ síbi àyà ẹlẹ́ẹ̀kejì láti fara àwọn àlàyé tó wà ń bẹ̀ àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ̀ wáàsí tó wà ń bẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ àti àwọn ìdájọ́ ọlọ́run àdéjọ ọlá subhanahu wa ta'ala tó wà ń bẹ̀ kí a jọ ronú sí kí a jọ mú nínú ìmánì torí pé àkídàtù ahli sunna òun náà ni wípé al-ìmánu yazidu wa yankus yazidu fi ta'a wa yankusu bil ma'asiya nínú àwọn àgbékalẹ̀ ìlànà àwọn ahli sunna èyí tí a ń sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ sálàm jẹ́ ká máa òun ni wípé ìmánì tẹ́rí yẹn a máa lékún pẹ̀lú ṣẹ́ẹ̀rẹ́ èyàn ka al èyàn gbọ́wà sí ni èyàn kírun ni èyàn ṣe sàárá ni èèyàn ń gbáwẹ̀ ní gbogbo àwọn iṣẹ́ eré tọ́lọ́wọ́n bá júwe fún wa a máa jẹ́ kí mọ́nìyàn máa gòkè a máa jẹ́ kó máa lékún tí èèyàn bá tó wá ń ṣe lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala wọ́n máa ń jẹ́ kí ìmánì máa dínkù ni abdullahi ọba Allah subhanahu wa ta'ala an yazida imanana kí ọlọ́run kí ó ṣe àlékún ìmánì ẹnì kọ̀ọ̀kan wa Allah subhanahu wa ta'ala yaqul يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون الله الله سبحانه وتعالى ó tún pè wá ń bi aya ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bó ṣe pè wá ń bi aya alákọ̀ọ́kọ́ bìnnìdá iman ó pè wá pẹ̀lú pípé ìgbàgbọ́ yá ayú alladhina amanu mo pè ẹ̀yin olùgbàgbọ́ òdodo mo pè ẹ̀yin mùsùlùmí ẹ̀yin tí ẹgbọ́ lọ́wọ́ wọn bá gbọ́ tí ẹgbọ́ ànábì gbọ́ gbogbo àwọn orígun ìgbàgbọ́ tí ẹ nígbàgbọ́ pẹ̀lú rẹ̀ ẹ̀yin ni mo pè é ọlọ́run bá subhanahu wa ta'ala ó tún pè wá ọlọ́run bá ń pè ìwọ tó ń gbọ́ mi lọ́kùnrin lóbìnrin ọlọ́run bá subhanahu wa ta'ala ń pè gbogbo wa bó ṣe pè wá fún Ramadan tó ní yá ayyuhal ladhina amanu kutiba alaykumus siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun ọlọ́run bá subhanahu wa ta'ala ó pè wá pẹ̀lú fífi ìgbàgbọ́ ìwọ tó bá já sí o ní ìgbàgbọ́ tó sì mọ̀ wípé ìgbàgbọ́ rẹ̀ yìí ń ṣiṣẹ́ lóòótọ́ àfi kó o ṣe ń tọ́lọ́wọ́n bá lè ọlá ní kó o ṣe àfi kó o jìnà sí ń ní kó o jìnà sí kí wọ́n fi máa wá dájọ́ fún ara rẹ nínú ọkàn ara rẹ pé o nígbàgbọ́ ìgbàgbọ́ rẹ ń ṣiṣẹ́ àfi kó o máa dájọ́ fún látàrùfáàrù látàrùfáàrù aswatakum fawqa sawti an-nabi Allah subhanahu wa ta'ala ó tún kọ́ wa ní àwọn ẹ̀kọ́ èyí tó kọ́ dáadáa fún wa láti kọ́ láti tẹ̀lé nípa pé ẹ̀yin mùsùlùmí òdodo látàrùfáàrù aswatakum fawqa sawti an-nabi ọlọ́wọ́ bá tún kọ̀ fún wa gẹ́gẹ́ bó ṣe kọ̀ fún wa níbi ayé alákọ̀ọ́kọ́ ó tún kọ̀ fún wa níbi ayé ẹlẹ́ẹ̀kejì in tó kọ̀ fún wa níbi ayé alákọ̀ọ́kọ́ òun náà ni wípé kí a mọ́sí máa kásẹ̀ àgẹ̀rẹ̀ gbogbo tọ́lọ̀ ń bá ní káṣe subhanahu wa láláì ma ìdájọ́ ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam àdúgbòjá sí pé ká máa yapa ọ̀rọ̀ ọlọ́run nínú iṣẹ́ wa nínú ọ̀rọ̀ wa nínú àdìsọ́kàn wa ká máa yapa ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam ọlọ́run náà gbọ́dọ̀ ṣe o pẹ̀lú àwọn àlàyé tí a ṣe fúnra wa lẹ́ni ọlọ́run bá tún ní àtúgbọ̀rọ̀ ṣe nǹkan kan o sallallahu alayhi wa sallam ọlọ́run ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ má gbé ohùn yín sókè lórí ohùn ànábì sallallahu alayhi wa sallam àti wa muhammad sọlọ́wọ́ bá rántí wa muhammad bin abdullah sallallahu alayhi wa sallam èyí tí ọlọ́wọ́ bá rántí wa ọlọ́run ní ànábì mi tí mo rántí yín gbogbo ìgbà tẹ́ bá ti wà papọ̀ pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam tí ànábì bá ń sọ̀rọ̀ sallallahu alayhi wa sallam لا ترفعوا أصواتكم فوق صوت النبي الله سبحانه وتعالى ojúkọ eléyìí fún wa gẹ́gẹ́ bí adágún mi nínú àwọn adab ẹ̀kọ́ mi nínú àwọn ẹ̀kọ́ tọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ń kọ́ wa tí a ti gbọ́dọ̀ gba ẹ̀kọ́ náà torípé tí yẹn bá ní ẹ̀kọ́ yóò kọ́kọ́ lẹ́kọ̀ọ́ sí ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala tí yẹn bá ní ẹ̀kọ́ sí gbogbo ẹ̀dá ọlọ́run tí ò bá wá lẹ́kọ̀ọ́ sọ́lọ́wọ́ bá ẹni náà ò lẹ́kọ̀ọ́ nínú Islam ọlọ́wọ́n ọba àlékè ọlá subhanahu wa ta'ala ní ẹ máa ní ẹ̀kọ́ sí látara ń pa pé kéèyàn ṣe kí ni o kéèyàn máa gbọ́rọ̀ tí ọlọ́wọ́n ọba tí ọlọ́wọ́n ọba sọ ká máa tẹ̀lé ká máa tẹ̀lé ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa alihi wa sallam olúwa ní la tarfa'u aswatakum fawqa sawti an eléyìí ni adágún mi nínú àwọn àdáàbò eléyìí ni ẹ̀kọ́ mi nínú àwọn ẹ̀kọ́ tọ́wọ́ ọba subhanahu wa tí ó ń ti kí ni o tí ó ń kọ́ èmi àti ẹ gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo dúkìá lọ́mọ yìí pé anigba muhammad sallallahu alaihi wa sallam ó ní àwọn ẹ̀sà kan ó dẹ̀ ní àwọn iyì kan ó ní àwọn àpọ́nlé kan ó ní àwọn ìdájọ́ kan bá ọlá muhammad sallallahu alaihi wa alihi sallam tó dá sí pé agbọ̀dọ̀ sí kí ni o gba ẹ̀kọ́ náà mọ àwọn ìdájọ́ náà muhammad sallallahu alaihi wa èèyàn bíi tiwa náà ni ṣùgbọ́n lọ́wọ́ bá àlékẹ́ láti kí ni ó tún wá sá ní ẹ̀sà tó yàtọ̀ tó fi yàtọ̀ sí àwa tí a jẹ́ ọmọ ènìyàn nínú Suratu Tawba ní àyà tí ó wà ní ọwọ́ parí ọlọ́wọ́ ń rìn ànábì bil mu'minina ra'ufur rahim Allah subhanahu wa ta'ala tó ń sọ fún wa pé òun ti gbé láti pé kó wá bá àwọn èèyàn lápapọ̀ òjíṣẹ́ kan laqad ja'akum laqad ja'akum rasulun wa ta'ala ó pè àníkò sallallahu alaihi wa sallam ní òjíṣẹ́ kan tọ́lọ́wọ́ ọlọ́run bá subhanahu wa ta'ala lóyìn ànábì kó máa jẹ́ rasul kó máa jẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba ilẹ̀ bashariya lọ sí ọ̀dọ̀ gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹ̀dá ọlọ́run ọba ní àpapọ̀ allah subhanahu wa ta'ala ó wá rán ànábì sí wa kó máa jẹ́ òjíṣẹ́ rẹ̀ gbogbo ayé ẹ̀dá ọlọ́run ọba àlékè ọlárán tọ́lọ́n bá fẹ́ bá ní sọ̀rọ̀ tọ́lọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ ọlọ́run ọba òun ránṣẹ́ pé nǹkan báyìí mo fẹ́ bá àwọn ẹrú mi sọ ànábì ni mo bá ń lè àníláhi subhanahu wa ta'ala ànábì ni olùjíṣẹ́ tí ó máa jíṣẹ́ Allah subhanahu wa ta'ala fún gbogbo tí ń jẹ́ àwọn èèyàn laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufur rahim Allah subhanahu wa ta'ala wa jẹ́ ká mọ̀ pé ànábì tẹ̀rí yìí azizun alayhi ma anittum nínú àwọn ìròyìn tó náà bá fún tí anábì sallallahu alaihi wasallam ti ń bẹ fún ìmọ̀ jíṣẹ́ rẹ̀ ní wípé ó jẹ́ ní tọ́já sí wípé gbogbo àwọn nǹkan tí ó bá kó ìnira bá wa gbogbo àwọn nǹkan tí ó bá jẹ́ wàhálà fún wa gbogbo nǹkan tí ó bá jẹ́ mọ̀ṣákọ̀ fún wa anábì sallallahu alaihi wasallam a máa ṣe bákan bákan débi pé kìí fẹ́ ìnira fún wa bó ṣe lè kó ma ẹni tí ó fẹ́ ìnira fún àwa al-umma ẹni tí ó fẹ́ wàhálà fún àwa al-umma ogun tó lọ́wọ́ bá rígbé ọláfíran sallallahu alaihi wasallam ó ń tíṣẹ́ ọlọ́wọ́ bá fún àwátára jẹ́ al'umma ní tí wọ́n máa ń gbìyànjú pé ohun ní fẹ́ kí nǹkan kan tó jẹ́ ìnira tó jẹ́ màṣápọ̀ tó ṣẹlẹ̀ sí wa subhanallah ẹgbẹ́ gbọ́dọ̀ ṣe sàánú sallallahu alaihi wasallam tó já sí wípé in táwọn òbí tí wọ́n máa ń ọlọ́run wá ṣe lẹ́ni tó láàánú àwọn al'umma ó jẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba ọjọ́ tó jẹ́ òṣìṣẹ́ ọlọ́run ọba ó tún wá jẹ́ tọ́já sí wípé kìí fẹ́ ìnira fún wa rárá kìí fẹ́ wàhálà fún wa èyí tá a ṣe tí ó dára gẹ́gẹ́ bíi pé à ń fìtínà ara wa à ń kó àdáwò bára wa ànábì sallallahu alaihi wasallam kìí fẹ́ fún wa. azizun alayhi ma anitum harisun alaykum bil mu'minina ra'ufur rahim Allah subhanahu wa ta'ala ó tún wá ṣe lẹ́ńtọ́já sí wípé ànábì àmà sí kí ni o ànábì ní subhanallah gbogbo tí ó máa jẹ́ oore fún wa tàbí máa ń sojú kòrò rẹ̀ tí tàbá tún ṣe léyìí a tún rorí ń bẹ̀ tàbá tún ṣe léyìí a rorí ń bẹ̀ gbogbo tí ò ní jẹ́ ká wọná ànábì sallallahu alaihi wasallam ń ṣe àlàyé rẹ̀ fún wa gbogbo tí ó jẹ́ kí a wọ àlìjẹ́nà ànábì sallallahu alaihi wasallam ń ṣe àlàyé rẹ̀ fún wa ẹni tó wá nífẹ̀ẹ́ wa tó báyìí ẹni tó láàánú wa tó báyìí tí ò nífẹ̀ẹ́ wa hàlà fún wa òun náà nàbí wa Muhammad sallallahu alaihi wasallam tọ́lọ́wọ́ bá ń júwe fún wa bilmu'minina ra'ufun rahim anábìsọ ọlọ́hùn wà lẹ́wà sẹ́lẹ̀ ọlọ́run ní gbogbo ẹ tó bá jẹ́ mùmí ní òdodo níbi ká láàánú yàn níbi ká ní kẹ́yàn ọlọ́run bá lékẹ́ ọlá ti anábì bẹ́ẹ̀ sallallahu alayhi wa alihi wa sallam anábì yìí tọ́lọ́run wá rántí wa anábì yìí tọ́jú òjíṣẹ́ ọlọ́run ọba tó ní gbogbo àánú yìí tẹ́já sí pé ń pe àwa náà sí ká máa láàánú ara wa ká máa fa ìnira fún ara wa ká máa wá wàhálà síra wa lẹ́sẹ̀ torí pé ẹni tó jẹ́ ọ̀gá wa tó jẹ́ aṣíwájú wa bọ́lá ṣe ṣe nìyẹn ìwà máa kọ́sí ànábì níbi àwọn nǹkan yìí ń bẹ nínú pàǹkọ́sí súnà ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run wá fún láwọn ìdájọ́ nínú lórí ohun anábíwa Muhammad sallallahu alayhi wa sallam anábí òkín ṣe ni tí ó máa sọ̀rọ̀ tẹ́yìn ọwọ́ àmì títí ń sọ̀rọ̀ tẹ́wàá máa pariwo tóun yóò máa wá lókè lórí ohun anábíwa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ni ẹ má ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ mùsùlùmí òdodo wala tajharu lahu bil qawl kàjáhàrí bá dùkùn lè tẹ́yìn bá ń sọ̀rọ̀ láàrin ara yín tóun yóò máa lókè ju ohun ẹlòmíì lọ láàrin ara yín àrin ara yín nìyẹn ẹ má bá a dé ọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa alihi wa sallam ànábì sallallahu alayhi wa sallam kò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ kẹ́ẹ̀dá kan tó wá wà kóhun náà wá máa sọ̀rọ̀ níbi tá ànábì wà kóhun ẹ̀dá yẹn kọ́ wá máa lọ sókè ju ohun ànábì Muhammad lọ sallallahu alayhi wa alihi ọlọ́run bá kọ eléyìí fún wa ọlọ́run ní àgọ́rọ̀ ṣe eléyìí gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bí ó ṣe fi òfin yẹn lélẹ̀ ìwọ́n tó jẹ́ ọmọ ẹ̀yà mi tó ń gbọ́ mi lọ́ọ́mọ̀ yìí pé nínú àwọn ẹ̀kọ́ tí a ní sọ ọlọ́run wa rẹ̀ sẹ́là tó kọ́ wa nínú sóra tí à ń kà fúnra wa tí ń ṣe sóra tó ti fẹ̀dọ̀rọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ó tún gbé e kalẹ̀ gẹ́gẹ́ bí ìwọ̀ gẹ́gẹ́ bí haram pé a ní láti jìnà sí tá a bá jẹ́ ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tá a gbà níbi gbọ́ a ní láti sí jìnà sí ìmọ̀ ìṣerú nǹkan bẹ́ẹ̀ kí ni irú nǹkan náà òun náà ní kéèyàn jẹ́ ẹni tó já sí wípé yóò máa sọ̀rọ̀ yóò máa sọ̀rọ̀ níbi tá ànábì wà tóun rẹ̀ máa wá lókè ju ohun ànábì lọ sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run ọba àlejòọ́lá ó ní àgbọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ eléyìí ni ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ẹ̀kọ́ eléyìí wà àlejò wa sallam nípa pé ìyìn tá a ṣe lélẹ́yìí pẹ̀lú anábíwá Muhammad sallallahu alayhi wa sallam anábí ti wá sallallahu alayhi wa sallam anábí ti pápódà anábí ò sí láyé máa ǹjẹ́ táwa sọ wípé ìdájọ́ ìdí wá kú náà nìyẹn ìdájọ́ yìí ṣẹ́mọ́ náà nìyẹn kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ká tó wá síbi yẹn ẹ jẹ́ kí a wá síbi kí ló fa ìsọ̀kalẹ̀ ááyà yìí gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ wa ṣe sọ fún wa nínú kótópó tafsir àwọn tírà tafsir àbínú àwọn kótópó sunnah tí wọ́n lọ wò pé àyà tó sọ̀kalẹ̀ yìí ìjẹ́ ó ní ìdí kan tó jẹ́ sábàbù nùzú tọ́wọ́ ọba subhanahu wa ta'ala tí ó fi sọ yẹn kalẹ̀ tí a bá dé inú sahihul bukhari nínú àwọn kutubu sunna a rí wípé a ti ṣàlàyé fúnra wa tẹ́lẹ̀ nípa àyà alákọ̀ọ́kọ́ tọ́wọ́ ọba sọ wípé ẹ jìnnà sí ní tí ọmọ mi yà tí wọ́n ń yapa ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láyé Ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú àwọn ìdílé tó wá sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam tá a pè ní Banu Tamim nígbà tí wọ́n wá fítì sí Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n wá bèrè ìwà máa sọ̀rọ̀ yẹn láàrin ara wọn ó fa kóhun lókè látara ń pa pé ẹni báyìí lè mí rí i pé ó yẹ kí ó jẹ́ àmì ìrù wọn ìwọ sì rí ẹni báyìí ó wá di fanfa tí nǹkan wáyé ti di fanfa láàrin èèyàn yóò bí ìgbóhùn sókè yóò bí kọjá sí pé èèyàn ò ní mọ̀gbà tó ń yàn lọ sókè láàrin ara yẹn ọlọ́run bá subhanahu wa ta'ala ọ̀gbà tó wá rí i pé àtàwọn bá kérésì dín kò ní àti Umar bin Khattab ni nígbà tó di kó wọn méjèèjì lọ sókè níbi tá níbi tí wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ àlèwọ̀ sẹ́lẹ̀m ọlọ́run sọ àyà yìí kalẹ̀ láti fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ ọlọ́run sọ àyà yìí kalẹ̀ láti fi pàkíyèsí wọn pé la tarfa'u aswatakum fawqa sawti an-nabiyyi wa la tajharu lahu bil-qawli kajahri ba'dikum li ba'd ọlọ́run subhanahu wa yìí kalẹ̀ gẹ́gẹ́ bí àlàyé tí a ti ṣe àti Umar ibn Khattab radiyallahu ta'ala anhuma. ọ̀kan nìyẹn nínú àwọn ìtọ́kasí tí àwọn olùmọ̀ tọ́ka sí nípa sísọ̀kalẹ̀ sura àmì àyà ẹlẹ́ẹ̀kejì yìí èyí tí a kà fúnra wa. bákan náà tí a bá tún kí á wo ìtẹ̀síwájú náà àwọn kútù tó jẹ́ kútùbù súnnà nínú àwọn tírà àwọn àfẹ́sìn àárín lọ́dọ̀ àfáwà Abubakar al nínú musnadu al-imam al-bazar rahimahullahu ta'ala tí àwọn náà tọ́ka sí irúṣẹ̀lẹ̀ yìí tí imam bukhari tí wọ́n tọ́ka sí bákan náà nínú bukhari bákan náà nínú hadith anas bin malik radiyallahu ta'ala anhu wọ́n ní ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ ní ọjọ́ kan àníbíwa muhammad sallallahu alaihi wasallam àníbí wò pé ẹ̀yin sàábẹ̀ mi sábìt bin qais radiyallahu anhu kí ló ṣẹlẹ̀ tí ààrí ní around ààrí lágbègbè bí tá a wà kì í sábà absent báyìí ìmọ̀ ń bẹ níbi tá a bá wà kí ló ṣẹlẹ̀ sí sáábì ibn kayi alẹ́sọ̀rọ̀lọ́hùn alẹ́wọ̀sálà ń bèèrè bẹ́ẹ̀ ìtí ó máa jẹ́ ẹ̀kọ́ fún àwa náà gẹ́gẹ́ bí mùsùlùmí nínú mọ́ṣáláṣí wa ni nínú ìjókòó ká máa ṣàbẹ̀wò ara wa ká máa bèèrè ara wa ń papé lágbájá kí ló ṣẹlẹ̀ táàrí ẹni tá a bá bèèrè tá a bá ń pé ààrí ó lè dásí wáyá ó rẹ̀ ni kí èèyàn lọ bẹ̀ẹ́ wò àbí bẹ́ẹ̀ kọ́ ó dásí wípé ẹni yìí ṣèrìn àjò kí kó bá wa sọ rẹ̀ sọ àbí kí ni nǹkan tó jẹ́ àwọn ìṣòro rẹ̀ o tó àfisí kí ni àṣírí ń nípa ẹnìkan wá fèsì lórí ìbéèrè anábì sallallahu alaihi wasallam ní ìjókòó yẹn ẹni yẹn wá sọ pé ya Rasulullah eré òjútì ọlọ́run ana a'lamu laka ilma ẹni tó bèèrè yìí o mo ní màá ń pa rẹ̀ in tó ṣẹlẹ̀ káàfìrí ṣé báyìí nìsín fàádáwù fàwọ̀jẹ́dáwù fi baytihi múnà kìtàn bí arákùnrin ṣe sí kí ni o bó ṣe lọ sí ilé sábìtì nìyẹn kíkó ń lọ wo sábìtì ńlẹ̀ ọba tí ó délé ọba sábìtì tó jòkó lẹ́ni tí ó sì kíni o tó fẹ́rí rẹ̀ bàbá yìí kíyàn jòkó kíyàn kódò rẹ̀ kọ́ wá sí kíni o kọ́ wá darí kódò ọba ní mẹ́ṣẹ́nù kí ló ṣẹlẹ̀ sí wọ́n sábìtì fàkàl nǹkan tí sábìtì sọ ni pé sharon sharon abúlé ṣẹlẹ̀ tó wọn kí á na yẹrù fa àwọn sáwùtà òun fọ́kọ̀ sáwùtì nàbẹ́yìí صلى الله عليه وسلم فقد حبط عمله فهو من أهل النار سبحان الله يا صحابي ogbó ayà yẹn gbàtọ́lọ̀ ọba àlíkẹ́ ọlá subhanahu wa sọ̀kalẹ̀ òun wá gbọ́ ara àwọn pé ti ṣẹlẹ̀ sóhun wọ́n tó ṣẹlẹ̀ sí ẹ̀ wọ́n tó ṣẹlẹ̀ ní wípé òun tó lo òkè lórí ohun àtẹ́bí alaihi wa sallama báyìí ti lo òkè lórí ohun àníṣẹ́lọ́wọ́ àlẹ́wọ̀sẹ́là gẹ́gẹ́ wọ́n ọba àlejò láti sọ subhanahu wa ta'ala kíká má ṣerú nǹkan bẹ́ẹ̀ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ lórí pé ó lè fa anta habatọ̀ amalukum wa antum la tash'urun gbogbo ṣẹyìn tẹ tí ò gbọ́ yí pé ah iṣẹ́ òun ti bàjẹ́ wàhálà ṣẹlẹ̀ sóhun ṣarron abúláńlá lélẹ́yìí ọlọ́run kó sọ wọn bẹ́ẹ̀ bí iṣẹ́ yẹn bá bàjẹ́ iṣẹ́ tó ń ṣe látàrí mẹ́yẹ ọdún iṣẹ́ tó ń ṣe látàrí mẹ́yẹ oṣù iṣẹ́ tó ń ṣe lọ́sàn-án lóru ọwọ́já pé iṣẹ́ yẹn wá di tó bàjẹ́ tọ́já sí pé kí ni o tọ́já sí pé òwárí ládà kẹ̀kẹ́ mọ́ abúláńlá ní falẹ̀ yá ọdún bẹ̀lá eléyìí ni fàábẹ̀ ìgbọ́yìn tó ní fákọ̀dẹ̀ hábitọ̀ àmàlò iṣẹ́ òun ti bàjẹ́ òun ló fà á kí wọ́n fi darúkodò òun ló fà tí mo fi ń bàjẹ́ ẹni tí sẹ̀rẹ̀ bá ti kí ni o tí bá ti min ahli náà ajẹ́pẹ́ nìyẹn ti kí ni o ti di ọmọ náà nìyẹn ìgbà tí sábìtì sọ eléyìí fún arákùnrin tó wá láti wá wo kí ló ṣẹlẹ̀ sí sábìtì tí anábì anabi rẹ̀ níjòkó tá anábì lóhun arákùnrin wa padà sọ́dọ̀ anábì sallallahu alaihi wà lọ bá anábì ìgbà tí mo dọ́dọ̀ rẹ̀ in tó sọ lélé yìí o in tó sọ lélé yìí o in tó sọ lélé yìí o ànábì wa ni in tó ṣẹlẹ̀ ní pé ó padà ó lọ bá sábìtì nílé padà ó wà fún ní ìró dùnú ó wà fún ní ìró tó tóbi nípa pé bó ṣe rú ọ̀rọ̀ yẹn kò rí bẹ́ẹ̀ sọ fún un pé ànábì ní ìdánwò ilé yìí fákòlá إنك لست من أهل النار ولكنك من أهل الجنة الله أكبر ẹwà ní sọ̀nà lọ́wọ́ àlẹ́ ọ̀sẹ́lá bọ́lá ṣe rìn rẹ̀ náà ni ẹ azizun alayhi ma anitum harisun alaykum bil mu'minina ra'ufur rahim anabirin ga tun ba sahabi rẹ̀ nínú jẹ́ alim sallallahu alaihi wasallam wa ni ẹlọ ba ẹlọ dunnu ẹlọ rẹ̀ tó gbọ́ ifá ara rẹ̀ anábìlò sínú ọmọ náà wàlákín náka min ahlil janna ẹbá ń sọ fún pé inú ọmọ alìjanna lọ́wà ẹ̀wù inú àwọn tí a ń pè ní al-mubashsharuna bil janna nìyẹn nínú pẹ̀lú hadith yìí àwọn tí anábì fún nírò ìró dùnú pé látàáyé lọ́ọ́mọ̀ kalẹ̀ kó ti wà ní alìjanna ọmọ alìjanna nìyọ àwọn náà pè ní al-mubashsharuna tí wọ́n ju mẹ́wàá lọ tó báyìí nísìnyí ala hasabi ijtihadi al-ulama báwọn afá ti gbìyànjú láti wá irú àwọn hadithi bẹ́ẹ̀ jọ òun ni wọ́n ti fi kí ni òun ni wọ́n ṣe kó àwọn hadithi yẹn jọ ẹni tó rí mẹ́wàá ó pe hadithi yẹn ní al-mubasharuna al-asharatu al-mubasharuna bil janna pẹ̀lú hadith tó mẹ́ṣà wọn mẹ́wàá ẹni tó rí tó jù sọ̀rọ̀ yẹn rújú ó ti jẹyọ nínú àwọn àlàyé tá a ti ṣe rí nípa pé kò dàrú mọ́ mùsùlùmí lójú ẹni tó bá jẹ́ onísúnnà tọ́jú mọ́ lẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam yóò mọ̀ pé a ní albasharatu al'amma adẹ̀ní albasharatu al-khassa kí ni túnmọ̀ eléyìí òun náà ni wípé aya Qur'ani wa hadith Ànábì sallallahu alaihi wa tó generalize pé gbogbo ẹni tó bá ti jẹ́ mùsùlùmí ọmọ àlìjánà ni gbogbo ẹni tó bá ti jẹ́ mùsùlùmí ọmọ àlìjánà ni ó dákọ̀ mùsùlùmí kan tó yẹ báyìí nísìn ó generalize gbogbo ohun tí ń jẹ́ mùsùlùmí ni àbí òye ìgbà tó wá sọ bẹ́ẹ̀ òun ni wọ́n ń pè ní albasharatu al'amma so kọ́lọ̀ ọmọ subhanahu wa ta'ala tó ní gbogbo ẹni tó bá ti gbèmí ọba gbọ́ yóò wà àlìjánà eléyìí ẹ túmọ̀ sí pa pé ó lè wà àlìjánà direct àbí kó wọ ọ̀nà kó tó wà àlìjánà kọ́lọ̀ sọ wa ń bẹ́ẹ̀ ọlọ́run ti pè lọ́wọ́ àlìjánà tó yẹ báyìí nìsín ìyẹn òun náà ni àwọn àfáà súnà ń sọ pé irú ìfúnni níwọ̀ àlìjánà bẹ́ẹ̀ àbí ìpìyàn lọ́wọ́ àlìjánà bẹ́ẹ̀ kò sí nǹkan kan tó burú bẹ́ẹ̀ ní Islam òun ni wọ́n ń pè ní al-basharatul aamma kárí gbogbo mùsùlùmí pátápátá ọmọ àlìjánà ni ṣùgbọ́n káwá ń ṣe kí ni o káwá specialize yìnyàn pé lágbájá ọmọ lágbájá kí n sọ pé Sheikh Dawood Dr. Daoud Salman ọmọ alágbájá tó yẹ báyìí nísìnyí àfọ àwọn Daoud ọmọ Salman lápèjúwe o kí wọ́n dákọ̀ rẹ̀ bẹ́ẹ̀ kí wọ́n sọ pé ọmọ àlìjẹ́nà ni ọ eléyìí òtọ́ ní Islam eléyìí òsè kí ni o eléyìí òtọ́ ní Islam kí a wá dárúkọ èèyàn pé lágbájá ọmọ alágbájá ọmọ àlìjẹ́nà ni eléyìí òtọ́ ní Islam àwọn tó bá ń ṣe bẹ́ẹ̀ wọ́n jìnnà sí àgọ́ Islam ní tìtorí pé ẹni tí ó sọ fún láwọn èèyàn pé lágbájá ọmọ alágbájá ọmọ àlìjánà ni òun náà ni kitabullah wa sunnatu rasulillahi sallallahu alaihi wasallam agbọ́dọ̀ rí ẹ̀rí ẹ̀ nínú kìtàbù agbọ́dọ̀ rí ẹ̀rí ẹ̀ nínú súnà Ànábì sallallahu alaihi wasallam tọ́lọ́ máa ti lágbájá àlìjánà ni ó wọ̀ gbogbo ọ̀nà wọn sọ pé lágbájá ọmọ lágbájá ọmọ àlìjánà ni à ń rìpọ́ọ̀tì ni a sọ pé à ń rìpọ́ọ̀tì ni a máa sọ pẹ̀lú fẹ̀nu wa àmọ́ tá a bá sọ wípé gbogbo kèfèrí pátá ọmọ náà ni wọ́n à ń rìpọ́ọ̀tì ń tọ́lọ́wọ́ bá wí ni àmọ́ ká wọ́n specialize ẹnìkan pé lágbájá o ọmọ alágbájá o ọmọ náà ni ahàlùsúnà òsínú lànà wọn gbogbo mùsùlùmí náà fi ẹkú gbà bẹ́ẹ̀ tíyàn bá gbọ́ kìtàbù yé tíyàn bá gbọ́ súnà anábìyẹ sallallahu alayhi wa alihi wa sallam yóò mọ̀ yí pé a kì í sọ pé lágbájá ọmọ lágbájá àwọn hánà fún lágbádá ọmọ tàmọdù àwọn àlìjánná fún àkì ṣe bẹ́ẹ̀ nínú islam pẹ̀lú ẹ̀rí nípa pé àtẹnusọ sallallahu alaihi wasallam òun ni Ọlọ́run ọgbọ máa fi irú nǹkan bẹ́ẹ̀ mà báwo làwọn ṣe fẹ́ mà láti máa ha fún yàn lágbájá ọmọ àlìjánná ni tàmọdù ọmọ àlìjánná ni tí bá ń ṣe dáadáa a máa ṣàdúrà fún ni pé ọmọ ẹni tí ń ṣe dáadáa yìí èèyàn rẹ̀ yìí Ọlọ́run mọ́sàbá wa ṣe lọ́mọ àlìjánná gbogbo iṣẹ́ tó ṣe Ọlọ́run kó gbà á wala nuzakki ala Allahi ahada so eléyìí ni ìlànà tí gbogbo mùsùlùmí dọ̀rọ̀ wà lórí ẹ̀ àmọ́ ká máa ní àwọn bàbá wa àwọn bàbá wa òkè òkò béèrè àwọn bàbá wa nílùú lọrin àwọn bàbá wa kíníkà báyìí ọmọ àlìjánà gbogbo ta lọ sọ bẹ́ẹ̀ fún wa níbo láti rí gbogbo dáadáa tí wọ́n bá ṣe àwọn àbẹ̀ lọ́n kọ́lọ̀ lè ìtakò kìtàbù ọlọ́run ó takò súnà Ànábì sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn èèyàn wa tí wọ́n ti lọ nínú àwọn àgbàlagbà ní àbáwọn tí ń sàgbàlagbà ní sọ́jọ́ mùsùlùmí òdodo a máa ṣàdúrà fún wa pé kọ́lọ̀ ń ṣe wọ́n ní ọmọ àlìjánà ni a ní dúndú pé àwọn èyí tí ọmọ àlìjánà ni wọ́n tẹ́lẹ̀ kò sí tó fi mọ̀ wá o kò sí tó fi mọ̀ wá o àmọ́ tó bá já sí ẹ̀rí wá nínú kìtáàbù ẹ̀rí wá nu súnà ní sallallahu alaihi wa sallam ìyẹn láwàá tẹ̀bàtì láwọn aṣọ yìí pé ثابت ابن قيس من أهل الجنة أبو بكر الصديق من أهل الجنة عمر بن الخطاب من أهل الجنة وعطان من شيء يريوافوني أني يعني شو أنتم نما الجنة اللي كلا ريا أني يعني تقول لكم صدق نما الجنة إن يعني هو يمسي القوم لا مودي إلى يبا لا دعوني بدا ضاف البولو أمين أو أني تو الجنة إن هو tí wọn náà bá ti gbẹ́sìn yóò jẹ́ ní báwọn ti ẹ̀jòkó ń bẹ́ẹ̀ ìpìlẹ̀ ìdádúkọ́ wọn wá náwọ́ ọwọ́ a máa náwọ́ pé ọmọ àlìjánà tó bá wá ní ọ̀nà ọwọ́ sáyẹ́sì wá ní ọwọ́ náírà ní ẹ̀nà ẹ̀mẹ́nàká subhanallah subhanallah gbogbo àwọn nǹkan báyẹn ń tọ́ka bóòlù yẹn ti gbẹ́sìn yìí sí ni torí pé ọlọ́wọ́n ọba ló ma ọmọ àlìjánà ọlọ́wọ́n ọba ló ma ọmọ àná اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول أو عمل ونعوذ بك من النار وما قرب إليها من قول أو عمل أبلون قلت ولهم الجنة إشيت أشداه هو الجنة ولهم قلت شرنا وفوا ولهم مشي ولهم أنا إشيت أشداه هو أنا ولهم ذلك الله سبحانه وتعالى هو جواجنا فيه إبتاعت الله نفي عن صلى الله عليه وسلم أسكني أونا يسي ثابت بن قيس إنك لست من أهل النار ولكنك من أهل الجنة so ń sọ fún pé wọ́n tó jẹ́ ثابت so ẹ sọ fún pé sọ ma inú náà o bó ṣe wò pé à ọlọ́run sọ àyà kalẹ̀ iṣẹ́ wọn ti bàjẹ́ iṣẹ́ yẹn bá ti bàjẹ́ òun ti dọ́mọ náà ni ẹ̀ anábìnrin ẹ sọ fún pé sọ ma ná ọmọ àlìjánà ni ọ bá anábìnrin ti sọ bẹ́ẹ̀ tí àdíjì tẹ́ fẹsẹ̀ múlẹ̀ yẹn a rí pé sábìt bin Qais náà bẹnu àwọn ọmọ àlìjánà tó dá sí pé kí ni o wọ́n jẹ́ ọmọ àyànní wọ́n jẹ́ ọmọ àlìjánà tí ànábì sàlẹ́sà pé ọwọ́ ní ọmọ àlìjánà tánàbì dákọ̀ rẹ̀ èmi àti ẹ máa ṣiṣẹ́ a sì máa bẹ̀lọ́ ọ̀pọ̀lọ̀ sí ọlọ́mọ àlìjánà ni táà bá yẹ́rí kan sọ pé lágbájá ọmọ àlìjánà ni ṣùgbọ́n ni wọ́n sọ fún wa pé a lè máa sọ pé lágbájá ọmọ náà ni kọ́dà kó jẹ́ kéfèrí lẹ́yìn ń bẹ lẹ́gbẹ̀ẹ́ lé yín ó lè pé lọ́mọ náà tí ò bá sì kú lórí kúfùrù rẹ̀ torí pé ò mọ kí nìkan tí yóò gbẹ̀yìn gbèsè sallallahu alaihi wa sallam nínú hadithi kan náà wọn hadithi rẹ̀ ó wà náà àrùbáyìn náà wáwí yàtá ń bóra pé mo fọlọ́wọ́ bá lékè lábúra ayẹ̀rí inú yín tó já sí ọmọ ṣiṣẹ́ bí ọmọ àlìjánà láti pilẹ̀ tó bá padà yá tí ó bá parí ayé rẹ̀ tó padà lọ parí rẹ̀ tí ó padà di change padà di ọmọ àlìjánà so táwa ló mọ ẹni tí ó yí padà sí dáadáa ta ló mọ ẹni tí ó yí padà sáìdá kò sẹ́ni kọ̀kọ̀ àfọlọ́wọ́n balikiola subhanahu wa ta'ala fọlọ́wọ́n balikiola ó máa yí wa padà láìdá fọlọ́wọ́n bá subhanahu wa ta'ala kó ṣe wá ní ọmọ àlìjánà àyà síbẹ̀ yẹn kí a fi kílẹ̀ àárín yẹn nípa pé àwọn ẹ̀rí ọmọ pé ẹlòmí lọ́mọ àlìjánà wọ́n ni tàwọn ọmọ náà ni kò bá ìsìláàmù ẹni tí islam bá pè lọ́wọ́ àlìjánà bíi sáàbì ìbùnà káyì àwọn ló pè lọ́wọ́ àlìjánà ẹni tí kòránì àbí súnà tó bá pè lọ́mọ aná àwọn ló pè lọ́mọ aná bíi Abu Lahab tó lọ́wọ́ bá sọ fún wa pé tabbat yada abi lahabin wa tab so ọlọ́wọ́ bá sọ bẹ́ẹ̀ àti wọn àti ìyàwó rẹ̀ wọn wọ̀ nù ná sí báyìí nìsín so ìdá ń tá bá pè Abu Lahab lọ́mọ aná ọlọ́wọ́ bá ló pè innaka lasta min ahli an-nar ó sínú ọmọ náà o walakinnaka min ahli al-janna inú ọmọ al-janna ni ó wà. sọ̀rọ̀ iná ó tún wá nu musnad imam ahmad rahimahullahu ta'ala nínú hadithu anas náà ni tí wọ́n ṣàlàyé fún wa pé bàtà yẹn sọ̀kalẹ̀ pé yá ayyuhal ladhina amanu la tarfa'u aswatakum fawqa sawti an-nabiy títí fi débi wa antum la tash'urun ثابت بن قيس ọlọ́run ọba àlékè ọlá dá àdámọ́tọ́ ọlọ́run ọba dá òun náà ní pé ó jẹ́ rọ̀fí àṣọ́ọ̀ ohun rẹ̀ kẹ̀ ẹ̀rí pé bẹ́ẹ̀ nù àwọn èèyàn náà tẹ́lẹ̀ mi bẹ́ẹ̀ tí bá ń sọ̀rọ̀ báyìí kò nídìí máa fi fóònù mọ́ ọlọ́run ti fún un ní ohun tó kẹ̀ tó tóbi tó yẹ báyìí bọ́lọ̀ ń ṣe dá nìyẹn nítorí ọmọ ti dá mọ́ yẹn gẹ́gẹ́ bí àdámọ́ èèyàn mọ̀ tíráì láti pé kí ni o láti máa mánéjì ẹni kìsìkì bóyá wàá sọ àdámọ́ yẹn di ìyẹn tó wá jẹ́ èèwọ̀ fún àbí tó jẹ́ haram fún torí pé àdámọ́ yẹn ti wà lára rẹ̀ ó wá ń sọ pé òun tóun jẹ́ sábìtù yìí òun ti gbóhun ohun tóun ní tó tóbi yìí ó ti gun ohun ànábì sọ̀rọ̀ sálà ó ti gun ohun ànábì mọ́lẹ̀ torí náà ń kọ́ iṣẹ́ òun ti bàjẹ́ nìyẹn tó ibà yìí nìsẹ̀ wá lọ jòkó ní wọn banú jẹ́ bàtọ́ wọn banú jẹ́ tànábì sallallahu alaihi wasallam tànábì kò rí níjòkó ànábì wa bèrè gbà kí ló ṣẹlẹ̀ tó fi wájá sí pé wọ́n wá wà lọ sí ilé gẹ́gẹ́ bí ìwáyà ẹ̀ náà ti ṣe kí ni ó ṣe gbé wá gẹ́gẹ́ bí ti Imam Bukhari rahimahullahu ta'ala rahmatan wasi'a nínú àwọn riwaya ti yẹn riwaya kan wọ́n sọ pé bó ṣe wà ń lé yẹn gan fún ara rẹ̀ tó ibà yìí nìsín ó wà ń lé ìgbà tó ti rò pé tó bá rí òun wọ́n wá òun wá ó tún wá lọ sí kíni ó wá lọ ara rẹ̀ mọ́bì kan ẹni tó ń sun ẹkún subhanallah lẹ́ni tó ń sun ẹkún lẹ́ni tó ń sun ẹkún lórí pé ayé ọlọ́run ní sọ pé la tarfa'u aswatakum fawqa sawti an-nabi ọ̀rọ̀ ọlọ́run ọba rẹ̀ subhanahu wa ta'ala kìí sí ọ̀rọ̀ tí ẹ máa ń fọwọ́ yẹpẹrẹ mú òun ti ń lo ìdájọ́ òun ó ti ara rẹ̀ ẹ̀rù ọba ti bà á ó ti ń sunkún lé e lórí bó ṣe yẹ kí mùsùlùmí rìn nìyẹn bá rí bẹ́ẹ̀ tí wọ́n bá rí bẹ́ẹ̀ ayé dà hadith ó sì ní orí pa ìgbésí ayé ọba àlejò ilé ẹlòmí ó gbọ́ òun ti bẹ́ẹ̀ náà kò ní sùúrù kan lára rẹ̀ èyí tí ń ṣe láì dáhùn yóò máa ṣe lọ èyí tí ń ṣe lóore yẹn náà kò tún ní ṣe kí ni o kò ní sàlékún rẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ o ẹwà àwọn sàábì ànábì ara ẹ̀yọ kan yìí lòun gbọ́ lọ́lọ́lé bàtún wá délé lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni o ló bẹ̀rẹ̀ sí ní sunkún ní sunkún ní mẹ́ta mẹ́wàá tó fi wá já sí pé wọ́n á sọ pé àkíní ìjọ tó ṣẹlẹ̀ ó lẹ́rù ń bà mí ẹ̀rù ń bà mí ẹ̀rù kí ni ń bà ọ́ àyà tó sọ̀kalẹ̀ yìí ọmọ jẹ́ sí mi láyà yẹn bá wí wà á na sọ yìí tún rọ̀fí ìrù sọ́ọ̀ torí pé mo ní ohun ohun mi sì tóbi ohun mi sì máa sọ kí ni ohun mi sì máa ń ga sókè ọmọ jẹ́ sí mi láyà yẹn bá wí ọmọ jẹ́ sí mi láyà yẹn bá wí bá tí wàá ṣe bẹ́ẹ̀ tó délé tí wọ́n ń banújẹ́ tí ò padà wá wá padà sọ́dọ̀ àmì ìmọ̀ sọ́dọ̀ lọ́wọ́ àyẹ̀wò sẹ́lẹ̀ tí wọ́n sọ fún pé àtòun ah, ti bá wọn o wàhálà ti ṣẹlẹ̀ o ọwọ́ sọ fún ìyàwó rẹ̀ Jamila binta Abdullah kun Ubayy bin Salul ọwọ́ sọ fún pé tọ̀ ìwọ ìyàwó tó ń fẹ́ sọ fún eléyìí àìbá náà òun fẹ́ ti kí ni o òun fẹ́ wọ ilé ẹṣin òun lọ tó ń bá ti wọ bẹ̀ òun fẹ́ kó tilẹ̀kùn márùn tó bá ti tilẹ̀kùn márùn fi yí èso èso tó wà ń fi ṣe kí ni o fi yí látẹ̀yìn kó fi ti márùn tó yí báyìí sìn ìyàwó bá ti bẹ́ẹ̀ lóòótọ́ pẹ̀tọ̀ tí ọba wà ń bẹ̀ òun tẹ̀ ń kọ́kọ́ ìgbọ́fẹ́ máa lọ ṣiṣẹ́ níṣẹ́ pé ọfẹ́ máa lọ tún lẹ́yẹ òun wá ń sọ lọ́kàn rẹ̀ wípé òun jòkó fèrè títí tí ẹ̀mí fi bọ́ láwọn subhanallah látàlá ń pa pé kí ni o ẹ̀rọ náà bá ń bà pé kí ló tún kù téèyàn ń ṣe láyé nígbà téèyàn bá wà nílé ayé tání gbogbo iṣẹ́ tó ṣe ó ti bàjẹ́ iṣẹ́ tó ṣe láti gbàgbọ́ làwọn ọba àlejò ọlá ti ní kí iṣẹ́ yẹn kò sí ládàá kan bẹ̀ mọ́ ẹ dákun kí ń ṣe láyé bí bàbá yá pé ìwádìí ẹ̀yìn ọ̀já mọ̀ kankan yẹn bí ìṣòro nìyẹn ibẹ̀ ló wá wà tẹ́nìyẹn ti wá wá sínú wa káàkiri nípa pé kí ni o nípa pé níbo ni sábìtì wà níbo ni sábìtì wà wọ́n ara wa kàn ní ibi tó wà nínú ilé rẹ̀ wọ́n wá rí níbẹ̀ lẹ́ni tí ń o lẹ́ni tí ń sunkún máa kíkà ya tábì kí ni nǹkan tó ń pa ọlẹ́kùn wọ tábì rọ́bì ọlọ́run tààrà a أو كصوت النبي ولا تجهروا له بالقول ọlọ́run láàgbọ́rọ̀ ṣe nǹkan báyìí òun sì ti ṣe òun tí a ń tí òun ṣe kí ni òun ga báwo ló ń ṣe fẹ́ ṣe so báyìí ni sáàbìsì ń sọ fún ẹni tó wá bá ní lẹ́ni tí ó máa rọ́pẹ́ dákọ́ lọ́wọ́ ọba nígbà tó bá kú láyé kó jẹ́ṣẹ̀ yìí kó wà jẹ́nà ó ní mo fẹ́ bẹ̀ wà ní sallallahu alaihi wa sallam eléyìí ni ohun tí anábì sọ fún sábìtì nùkẹ́yì láti fi sọ fún un pé àníṣe lọ́ọ́ mọ̀ yìí pé òyì sọmọ iná ọmọ àlìjánà ní márùbù ṣèrò yẹn ẹwà níbi sallallahu alaihi wasallam mélòó mélòó nínú mùsùlùmí sínú rẹ̀ máa bàjẹ́ tí ó sọ wá máa sọ fọ́mọ ayá rẹ̀ mùsùlùmí pé nípa ìmọ̀ ìṣẹ̀lẹ̀ tóun inú ẹ̀kọ́ ìsìláàmù ní píká wá bá ti máa ṣe ìdíkọ́lù sùúrù ala anfusina báwo láṣẹ máa dúra wọn nú ká má bàrà wọn nú jẹ́ àníbi sallallahu alaihi wasallam kàn fún ìbànújẹ́ tí ń bẹ fún sábìt báyìí ó gbìyànjú láti ṣe láti kíni o láti bá gbé ìbànújẹ́ yẹn kú bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ọlọ́run bá ti sọ subhanahu wa ta'ala tó níbi mu'minina ra'ufur rahim ọlọ́run bá lékè ọlọ́pẹ́ ànábì sallallahu alaihi wasallam ní ẹni àánú tọ́já sí pé ó ní àánú àwọn èèyàn so gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí ẹjẹ́ ajẹ́ ni tí yóò láàánú ẹjẹ́ ká jẹ́ ni tí yóò máa kí àwọn èèyàn ọlọ́run bá ṣe fún alágbára wọn ànábì sallallahu alaihi wasallam ó ní innama yarhamullahu àrùhàmà ẹni tí bá ń fẹ́ ìkẹ́ tó fẹ́ kọ́ lọ́wọ́ máa kẹ́ òun kó náà jẹ́ ni tí òun náà máa kẹ́ àwọn èèyàn ẹni tí bá ń fẹ́ àánú lọ́dọ̀ ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala kó náà jẹ́ ni tí ó ní àánú àwọn èèyàn wọ́n tó bá ti ń láàánú àwọn èèyàn ọlọ́ọ̀bá ọmọ sàánú rẹ̀ ẹ jẹ́ sàánú àwa náà ká tí sánú wá lékún ní Ramadan tá a wà yìí ju ọjọ́ lásán lọ ká má jẹun tó dájú sí pé a mọ̀ wò pé irun lówó o kò sí fàájú mi ò fẹ́ mẹ́rin kankan rí o mo ṣe wàhálà mi ní ká ṣe bẹ́ẹ̀ kájẹ́ ni tí ó ní àánú àwọn ọmọ èèyàn kájẹ́ ni tí ó ní àánú mùsùlùmí tí ó sì máa jẹ́ ni tí ó máa dùn àwọn èèyàn nú eléyìí ni tí àwọn olùmọ̀ sọ fún wa nípa pé kí ni o nípa pé Thabit bin Qais radiyallahu ta'ala anhu òun ti mú àyà yẹn ó ti wá lò fún ara rẹ̀ ìlú tó wá lò fún ara rẹ̀ yẹn ó wá dájọ́ fún ara rẹ̀ lẹ́ni tí rẹ̀ ń bàjẹ́ tó padà fi wá rí àánú ọlọ́run ọba àdékè ọlá subhanahu wa ta'ala tí wọ́n bá ń ka alukur'an tèmi náà bá ń ka alukur'an tó bá ń gbọ́ ayé tó máa túmọ̀ rẹ̀ máa ṣe ìgbà tó já sí pé wọ́n gangan ni kùránì yẹn ń sọ̀kalẹ̀ fún tó já sí pé wọ́n gangan náà ni wọ́n bá pẹ̀lú nǹkan tó ń ṣe eléyìí máa ń jẹ́ kùránì wúlò fún yà nínú ayé tá a wà yìí àmọ́ kí ẹ̀ka bí ẹni tí ń ka news eléyìí kámọ̀ yìí pé kò lè ṣèyàn láǹfààní èyí tó ṣe wá láǹfààní òun lè tá a kà tá a ronú sí tá a wá wò pé kí ni yìí máa bá mi wí kí ni yìí máa bá mi wí tá a wá ronú tá a wá pìwàdà tẹ́lẹ̀ ọlọ́run bá gbà wá a lè ra àánú ọlọ́run bá subhanahu wa ta'ala láti ara rú nǹkan bẹ́ẹ̀. àyà tí a kà fúnra wa yìí àwọn olùmọ̀ sọ fún wa pé anigba muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá ó sọ fún wa pé a gbọ́dọ̀ jẹ́ni tí ohùn rẹ̀ ó máa ga sókè nígbàtí abájẹni tí ó wà ní wájú anábíwá muhammad sallallahu alaihi wasallam fi hadarati nígbàtí a bá rí wípé anábí sallallahu alaihi wasallam àwà pẹ̀lú anábí àgbọ̀rọ̀ jẹ́ tó já sí anábí ó máa sọ̀rọ̀ àwọn náà wà máa sọ̀rọ̀ débi pé ohun wọ́n wá sí kí ni ohun wọ́n wá ga ju ti anábí lọ sallallahu alaihi wa alihi wasallam àwọn olùmọ̀ wá sọ fún wa pé eléyìí haram ni eléyìí èèwọ̀ ni àgbọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ó ṣe ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ẹni náà ti jẹ́ tó já sún wípé ó lẹ́tọ̀ọ́ sí ẹni ìyá ọlọ́wọ́n àwọn olùmọ́sàlàyé fún wa pé ìdájọ́ yẹn ò lọ ìdájọ́ yẹn ò ṣe kí Ànábì sallallahu alaihi wasallam tí ò bá sí láàrin wa má wọ́n sọ fún wa pé eléyìí jẹ́ ní tí ìsìláàmù kọ̀ fún wa jẹ́ ní tí ìsìláàmù kọ̀ fún wa wọ́n ṣe kọ́ fún wa láyé Ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni wọ́n kọ̀ fún wa nígbà tá Ànábì náà kú tán àyà yìí máa ṣiṣẹ́ lọ títí ila yawmil qiyamah gbogbo láti lọ Madina ó fẹ́ tí wọ́n sin Ànábì sí lo òfin yìí bẹ̀rù ọlọ́run ọba subhanahu wa ta'ala má pariwo wọ́n jẹ́ àwọn tí wọ́n ń pariwo nípa pé èèyàn kì í pariwo níbi tí wọ́n sin anabi sí sallallahu alayhi wa sallam láṣẹ mọ̀ yí pé àyà yìí a mọ̀ yí pé òfin tó wà ń bẹ̀ òfin tí a mọ̀ lò lọ ila qiyam as títí tálíkì àmọ̀ fi dé bákan náà kí a lọ máa mọ̀ dájú nípa pé kí ni o nípa pé tá a bá wà ní mọ́ṣáláṣí anabi sallallahu alayhi wa tí àwọn ọmọ mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam àgùdọ̀ máa pariwo ń bẹ̀ àgùdọ̀ máa jẹ́ kóhùn wa máa lọ sókè ń bẹ̀ tí ó wà máa já sáriwo nínú mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam àgbọ̀rọ̀ ṣe wọ́n sọ fún wa pé áyà iná ọlọ pẹ̀lú mọ́sálásí ànábì sàárì ànábì ibi tá níbi sallallahu alaihi wasallam àgbọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ó tẹ̀lé ń jọ kan láyé Umar radiyallahu ta'ala an amirul mu'minin ó wà ní mọ́ṣáláṣí ànábì ìjọ kan sallallahu alaihi wasallam àwọn arákùnrin méjì kan ọwọ́ wá sí ìlú Madina wọ́n wọ mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam wọ́n wá ń sọ̀rọ̀ láàrin ara wọn bá ti ń sọ̀rọ̀ láàrin ara wọn ohun wọn wá lọ sókè ohun wọn lọ sókè gan ní mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam bí Umaru ṣe dé nìyẹn ìgbà tí Umaru lẹ́yìn méjèèjì ti wá tẹ́ẹ̀ fi mọ̀ yí pé ibi tẹ́ ẹ wà yí mọ́sálásí ànábì ni tẹ́ẹ̀ fi mọ̀ yí pé ibi tẹ́ ẹ wà yí mọ́sálásí ànábì yìí wọn ò kí ń pariwo ń bẹ̀ sallallahu alaihi wa sallam ìbéèrè tí mo kọ́kọ́ bí wọn. ń já sí pé gbogbo gbàtà bá ti rí munkar tá a bá fẹ́ kọ́ a kì ń kọ nǹkan tó lọ́wọ́ bá kọ̀ pẹ̀lú tí ó tún jẹ́ munkar tó tún lágbàá jù lọ. torí pé bóyá láì mọ̀ ni wọn ẹni tí ó mọ̀

ẹwà tí pàwọn èèyàn sí kí ni wọ́n ti sófin òfin ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala à ní dákẹ́ ṣùgbọ́n ká tó wá máa wò ó pé ẹni tó ṣe nǹkan báyìí ní tó ṣe èyí kí ni ìdájọ́ irú ẹni bẹ́ẹ̀ ọkọ̀ wò pé sọ́mà àbíọ́mà torí pé alhukmu yaduru ma'a illati wujudan wa adama tí yóò bá gbé ìdájọ́ kalẹ̀ fún yàn bá ti rí ní táfilé sọ fún pé ká fún ní ìdájọ́ positive á fún ní positive tó bá já sí ní tá a rí tó jẹ́ reason yìí negative ló yẹ fún náà láti fún ní negative èyí kan fún nǹkan ní ìdájọ́ anyhow gbogbo àwọn nǹkan yìí làwọn àfáà wa kọ́ wa àwọn sálàfù kọ́ wa radiyallahu ta'ala anhu Umar wa bèrè bẹ́ẹ̀ àwọn èèyàn wá dáhùn pé min ahli Ta'if min ahli Ta'if ayé ìlú Ta'if láti wá o ìyẹn ni pé wọ́n ń ṣe ara Medina Umar wa sọ pé ìlú Taif lẹ ti wá law kuntuma min ahli al-Madinati la awja'tukuma darba Umar ní ọlọ́run yọ yín tẹ́ ìsára Medina ìwájà para Medina ní ní ẹ̀yìn bá sẹ́yìn lẹ́gba ẹ̀wùn ká ẹ̀yìn bá sẹ́yìn ní ẹgba torí tí ara Medina ó ti mọ̀ àwọn àfọ́ onímọ̀ wà ń bẹ̀ àwọn àfẹ́sìn wà ń bẹ̀ wọ́n lẹ́ ń sàlàyé irú nǹkan bẹ́ẹ̀ ìwọ́ àlàyé yẹn lè mọ́ wá dé tọ́yìf lọ́dọ̀ àwọn ará tọ́yìf táwọn onímọ̀ pé táwọn ṣe yìí nǹkan tí ò dáa ni wa ma kunna mu'adhibina hatta nab'atha rasula olúwa ní àrífìyà jẹ ni àfi ká kọ́kọ́ di pé mẹ́sẹ̀jì dọ́dọ̀ rẹ̀ náà kó mọ̀ pé nǹkan yóò dáa tó bá wá ṣe ń gbà yẹn yóò wá lẹ́tọ̀ọ́ sí ìjìyà yóò wá lẹ́tọ̀ọ́ sí ìbáwí Umar wá wò pé á ah, ọlọ́run kárínú madina yìí mo bá mọ̀ pé ẹ ti wá ni èyí tí ò bá tẹ̀lé ni pé ẹ bá jẹgba gẹ́gẹ́ bí aláṣẹ mùsùlùmí torí pé aláṣẹ ni Umar ó ní agbára láti nà wá kì í ṣe gbogbo yẹn náà ni máa ń lágbára ọwọ́ láti fi ṣe nǹkan rùmúkà gẹ́gẹ́ bá níbi ń bẹ nínú àwọn èèyàn tí ó kọ ìbàjẹ́ pẹ̀lú ọwọ́ ń bẹ ìyẹn gbọ́dọ̀ tá kọ̀ bàjẹ́ ń ṣá àmọ́ kí wọ́n fi bàjẹ́ kalẹ̀ kó má kọ́ ọlọ́run ti rí ọkàn rẹ tó bá tún yọnu sí ìbàjẹ́ ìwọ àtàwọn tí ń ṣe bàjẹ́ náà ẹ̀dì kankan náà nìyẹn gbogbo gbàlá máa ń lágbára ọwọ́ gẹ́gẹ́ bíi pé kánáyà iṣẹ́ aláṣẹ ni tó yẹ báyìí pàápàá jùlọ tí yẹn bá olórí àbí tí yẹn bá mọ kan lọ́wọ́ nínú òfin inú orílẹ̀-èdè ló lè báyàn wí máa ló bá lọ bá lọ pé ní ìjọba tó gbà kí a lọ ní ẹ̀kọ́ fíkìwì lèmọ́nkàr àwọn fíkìwì ìǹkàr lèmọ́nkàr so Umar lélẹ̀ radiyallahu ta'ala ẹwọ ìbéèrè tó béèrè ẹwọ ìdájọ́ tó wà ń bẹ̀ lóríṣiríṣi ń ẹ̀kọ́ fún àwa náà nípa pé tó ṣe nǹkan tí ò yìí níbo ló ti wá rí tó ṣe nǹkan tí tó mọ̀ ní kí nìkan tó fà á tó fi ṣe bẹ́ẹ̀ ní tó bá fà á tó fi ṣe bẹ́ẹ̀ òun ni yóò fi máa kí ni ìdájọ́ tí ó ṣe kí ni o tí ó tẹ̀lé Umar wa sọ fún wa pé tí ì bá já sí wípé ẹ wá láti tọ́ ìkùn ní ìbá na ẹ̀ méjèèjì ń já sí wípé ayà tó máa bá sọ pé la tarfa'u aswatakum fawqa sawti an-nabiy ọlọ́pàá tó kọ̀ fún wa jálẹ̀

níwájú mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam àbúrò ń bisàrí ànábì sallallahu alaihi wasallam ìṣe lọ́wọ́ ọba ìsìnmọ̀ lẹ́rìí pé ah, àwọn lọ Madina òun lọ sí lọ́wọ́ ọba kọ́dà òun bisàrí ànábì ó sì lọ sí lọ́wọ́ ọba òun kò sí lọ́wọ́ ọba ń bẹ̀ subhanahu wa ta'ala gbogbo àwọn nǹkan yìí ó dáa púpọ̀ kí á mọ̀ kí á sì máa tẹ̀lé gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo ẹ̀yin jẹ́ máa mùsùlùmí tẹ́lẹ̀ láǹfààní láti máa gbọ́ mi níbi tí kálukú bá wà ẹ jẹ́ kí àwa náà ká jẹ́ ẹni tó dá sórí pé yóò lo àwọn ẹ̀kọ́ yìí ní gbogbo ibi tí a bá wà àníbi wa Muhammad sallallahu alaihi wa sallam mọ́sálásí rẹ̀ ń bẹ yóò sì máa bẹ lọ ni àyà anábì ń bẹ yóò máa bẹ lọ ni tí ò bá sí anábì gẹ́gẹ́ fún ààrẹ sallallahu alaihi wa sallam ìdájọ́ yẹn ò sí kí ni o ìdájọ́ yẹn ò kú o ìdájọ́ yẹn ò sí tán kódà àwọn olùmọ̀ sọ fún wa pé tí wọ́n bá ń ka ọ̀rọ̀ anábì wa Muhammad sallallahu alaihi wa tí wọ́n ń ka hadith anábì sallallahu alaihi wa sallam kéèyàn jẹ́ nítorí wípé yóò lo àyà yìí ń bẹ́ẹ̀ wọ́n máa jẹ́ sí yóò máa pariwo ọ̀rọ̀ ta ni wọ́n ń kà ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam aláti fún ànábì lápọ́nlé aláti fún ànábì ní ìwọ rẹ̀ sallallahu alayhi wa alihi wa sallam tọ́jà sí máa ti ń ka ọ̀rọ̀ ànábì ọmọ rẹ̀ ní ń ka ni ọ̀rẹ́ rẹ̀ ní ń ka ni ẹnìkan ní ń ka ni ẹ̀kọ́ láńlá ni ẹ̀kọ́ ọlọ́run ti kọ́ wa sáájú fún alukur'an karim bí tó bá ti ń ka alukur'an ká dákẹ́ ká pa lọ́lọ́ ẹlòmíyàn wà nílé yọ lóhun pílé kur'an ó sì tó máa pariwo àwọn mí wà ní mọ́tò wọ́n bá wọn pílẹ̀ Quran wọ́n gbọ́ Quran wọ́n sì máa pariwo àbáwọn mí wọ́n sì jọ wọ́n wà ní ẹgbẹ́ Quran sí wọ́n sì gbé Quran sí bẹ́ẹ̀ làwọn yẹn sáà ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ subhanallah gbogbo àwọn kan bá yóò dá gbogbo kan bá yóò dá ọlọ́run bá kọ́ wa lẹ́kọ̀ọ́ subhanahu wa ta'ala ẹ jẹ́ kí a a sì máa fún ọ̀rọ̀ nígbà Muhammad sallallahu alaihi wasallam a máa fún ní àpọ́nlé rẹ̀ tó bá wá já sí wípé Ànábì sallallahu alaihi wasallam ọlọ́run ní kí a má jẹ́ kí òun wa kó ga lókè òun rẹ̀ àwọn mọ́ṣáláṣí ká má pariwo mọ́ṣáláṣí Ànábì sallallahu alaihi wasallam àbí bẹ́ẹ̀ kọ́ ni Ànábì ṣe kí ni àbíbi ìtàlọ́sí ziyara Ànábì sallallahu alaihi wasallam inú sàárì ká má sì kí ni o kí a má máa pariwo ń bẹ́ẹ̀ owó àpọ́nlé yẹn ìwọ tó jẹ́ mùsùlùmí òdodo lọ́kùnrin àti lóbìnrin ìwọ náà wá ronú sí ìmá ń lo ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam nígbà tó yá sí pé anábì káwà wọ́n sọ láti anábì káwà ní a ìbàbára anábì sàpálẹ̀ anábì ẹ̀sìn ọlọ́wọ́ bá ni àwọn àṣẹ bẹ́ẹ̀ fá débi ọ̀rọ̀ ànábì láti máa lò gẹ́gẹ́ bá ti ń lo alukur'an karim ìsàpẹ́lẹ̀ ànábì bẹ́ẹ̀ni kí ẹ máa gbọ́ pé ànábì sọ báyìí sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ ànábì máa ní sunna ànábì ní sallallahu alayhi wa sallam kí ẹ dẹ̀ juwọ́jú sẹ́lẹ̀ lẹ́ẹ̀kaná láti máa tẹ̀lé kí ẹ juwọ́jú sẹ́lẹ̀ lẹ́ẹ̀kaná kí ẹ lọ́kùn mo ti gbọ́ mo ti ọjà sí wípé àdìsá máa ń lò ní kì í ṣe mansour nínú àwọn nǹkan yẹn agbòrò ní ẹgẹ mùsùlùmí òdodo mélòó mélòó ni wọn àti wá ń gbọ́ táwọn yẹn ń pariwo lẹ́ńkùnlé rẹ nípa súnà Ànábì sallallahu alaihi ǹjẹ́ o tún tako àwọn tí wọ́n ń pèpè sínú súnà ni orí wọn láti jù ni ọlọ́run fún ọlọ́run fún ọlọ́run fún ọmọlẹ́bí tí àbínú rẹ̀ ń bàjẹ́ lórí tí wọ́n ti kí ni o wọ́n tẹ̀lé súnà ní sallallahu alaihi wasallam ọmọ rẹ̀ ti ń lo hijab ọmọ rẹ̀ tó já sí wípé ọgbọ́ súnà Nabi sallallahu alaihi wasallam lórí fi rúgbọ́n ẹlẹ̀ ọmọ rẹ̀ tó já sí wípé ọgbọ́ súnà Nabi sallallahu alaihi wasallam ní fi ń wọ sòkòtò rẹ̀ ní ní sùsáàkì ni àbí ń wọ tó já sí wípé kò dé kókó tẹ̀ kí ni àwọn nǹkan táwọn èèyàn ń sọ níparú àwọn èèyàn bẹ́ẹ̀ láwùjọ ilẹ̀ Yorùbá fi ń tọ́yẹ káwọn èèyàn máa sọ nìyẹn wọ́n pè nǹkan ní súnà súnà tani súnà nabi sallallahu alaihi wasallam ìka lọ mọ̀ yí pé ìtàsẹ̀gẹ̀ rẹ̀ sófin ọlọ́wọ́n ọba ìtayọ̀ àlà ọlọ́wọ́n ọba ni ìmọ̀ àtakò súnà nabi sallallahu alaihi wa alihi wasallam torí pé ànábì yẹn gẹ́ fúnra rẹ̀ sallallahu alaihi ní fún wa nífẹ̀ẹ́ rẹ̀ túláàsì ní o ma ń takò súnà náà ka Qur'an àbí tó da ń ka àdídà ní sallallahu alaihi wasallam o kákùn kankan ọkàn ogun ẹ̀ ti bọ́rọ̀ ni lọ sí wákò ń bẹ̀ láti ní lọ jẹ́ ní tí ó máa ronú sí láti máa lò ó jẹ́ ní subhanahu wa ta'ala sallallahu alaihi wasallam

nínú ìlànà ni táwọn èèyàn ń tẹ̀lé è wọ mùsùlùmí ó láti ṣe kí ni o ó láti jìnà sírò nǹkan bẹ́ẹ̀ kódà ká máa sọ pé ò lájú ni ká máa sọ pé bó ṣe lọ sùn tó yìí bó ṣe jáde tó yìí ó tún lájú ni lórí pé wọ́n ń ṣe nǹkan kan tí orí pé tí wọ́n ń ṣe yìí ọ̀tàkùtọ̀ ọlọ́run wọ́n má bá wọn ṣe bákan náà nínú ayé ẹlẹ́ẹ̀kejì ọlọ́run bá ń sọ fún wa pé gbogbo ògbà tábà ti lọ́pọ̀tínítì láti wà ní mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam àbí ti sàárẹ̀ ànábì sallallahu alaihi wasallam àbí ẹni wẹ̀ tàbí tó bá ń ka hadith ní sallallahu alaihi wasallam ká gbìyànjú káwọn máa jẹ́ ẹni tí yóò máa pariwo ń bẹ́ẹ̀ ká gbìyànjú káwọn máa jẹ́ ẹni tó dá sí wípé yóò máa sọ̀rọ̀ sókè tí ọ̀rọ̀ rẹ̀ wà borí ẹni tí wọ́n ń kà ọ̀rọ̀ ànábì àbí nínú mọ́sálásí ànábì gbogbo mọ́sálásí lágbọ̀rọ̀ fún níwọ̀ rẹ̀ ṣùgbọ́n mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam ó tún ní special gẹ́gẹ́ bí ànábì náà ti ní special ìdájọ́ gẹ́gẹ́ bí àlàyé tá ń ṣe fúnra wa.

ní tí mo ní ẹ jìnà sí tẹ́wá jìnà sí àǹfààní tó wà ń bẹ̀rẹ̀ tí ò bá sọ fún wa subhanahu wa ta'ala ó tó wa láti kí ni o láti já sí wípé ká máa sọ pé sami'na wa ata'na àmọ́ kí ló wà ń bẹ̀ ni àmọ́ kí ló wà ń bẹ̀ ẹwà rẹ̀ tá ń gbà Allah subhanahu wa ta'ala ó ní la'allakum tattaqun ayé mo fẹ́ kí ẹ gbà wọ̀nyẹn kí ẹ lè jẹ́ ni tí ó pààyọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala ajásí pé ìmọ̀ gbà rẹ̀ ń kọ́ àǹfààní tó wà ń bẹ̀ òun náà ni taqwa taqwa Allah subhanahu wa ta'ala ja'alani Allahu wa iyyakum minal muttaqin ọlọ́run kó fi mí àtẹ̀yìn sínú ẹni tí Allah subhanahu wa ta'ala níbi ayà tá wá ń sọ pé ọlọ́run ní ẹ má ni o ẹ má gbóhùn ga sókè lórí ohun ànábì ẹ pariwo níbi sàárẹ̀ ànábì ẹ pariwo níbi tí wọ́n ti ń ka ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa ẹ olùwani wà láyé tẹ́jàrù láhùn bí kọ́wùlì kàjáàrì bá àdíkùn lè bá àwọn èèyàn síra wa nígbà míì ohun wa máa ń lókè jura wa lọ a máa pariwo mara wa jura wa lọ tí ó ka wa lápẹ́ àtẹ́mi náà ló ń pariwo má báyìí tẹ́mi náà ló أن تحبط أعمالكم وأنتم لا تشعرون wọ́n tó ń bèèrè pé kí ni ó ṣẹlẹ̀ tó bá ṣe kí ní jìyà tó wà ń bẹ̀ tó bá ṣe ọ̀sẹ̀lọ́wọ̀ bá lékẹ́ ọlá subhanahu wa ta'ala ọ̀lọ́sípọ̀ ọ̀sẹ̀lọ́wọ̀ bá lékẹ́ ọlá ọlọ́ni tí mo fi ní kẹ́ ṣe bẹ́ẹ̀ òun ni pé ó lè fa kí iṣẹ́ yín tẹ̀ ń ṣe kó bàjẹ́ gbogbo iṣẹ́ yín gbogbo wàhálà tẹ́ ẹ ṣe tẹ́ ẹ ti gbààwẹ̀ ẹ ti ka Qur'an kìyàmù lẹ́yìn ẹ ti kítàrọ̀wéè Eke kí asámú ẹ ṣe sàárà gbogbo dáadáa tẹ́ ṣe ẹ hajj ẹ gbogbo dáadáa tí wọ́n ṣe láyé yẹn torí nǹkan tá a ní o jìnà sí ìtọ́ ò jìnà sí ọlọ́run ò ní kankan mọ́ ó lè ba gbogbo iṣẹ́ rẹ jẹ́ tó o sì ní ti ṣe yẹn ẹ jìnà sí ẹ máa pariwo nígbà tí ẹ bá wọn mọ́ṣáláṣí ànábì ẹ jìnà sí gbogbo àwọn nǹkan báyìí torí pé tó bá lọ fa káànábì bínú láyà ní sallallahu alaihi wasallam ó di ká kọ́lọ́wọ́ bá bínú subhanahu wa ta'ala ṣé wàá di pé ọlọ́wọ́ ọba iṣẹ́ ẹni náà jẹ́ tí ó sì nímọ̀ yìí pé iṣẹ́ ẹ̀rọ ti bàjẹ́ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala kí ó sọ wa níbi bíbàjẹ́ iṣẹ́ ọlọ́mọdé kó ṣẹlẹ̀ sí wa wọn ànábì fi ń sọ fún wa nínú ọ̀kan náà àwọn ọ̀rọ̀ rẹ̀ sallallahu alaihi wasallam ànábì ní inna ar-rajula la yatakallamu bil kalimah من رضوان الله تعالى لا ينكي لها بالا يكتب له بها الجنة وإن الرجل لا يتكلم بالكلمة من الله من الله تعالى لا ينكي لها بالا يهوي بها في النار أبعد ما بين السماوات والأرض ìyẹn ni wípé a máa ṣẹlẹ̀ ń gbà míì tẹ́lùmí yóò máa sọ̀rọ̀ lẹ́nu ọ̀rọ̀ tí ń sọ yẹn kò ní mọ̀ yí pé òun ti sọ̀rọ̀ tó jẹ́ yọnu ọlọ́run ọba tóun ti ẹ̀ mọ̀ pé tóun sọ yẹn ọlọ́run ti yọnu sóun òun kàn sọ ni lọ́rọ̀ dáadáa nínú àwọn kẹlẹ́mọ́sí dáadáa nínú àwọn gbólóhùn dáadáa tó dá sí pé ọlọ́run ti yọ́nú sí ọlọ́run ti sọ́dọ̀ àlìjánà tó ń òsì fura ọlọ́run subhanahu wa ta'ala kó mọ́ sàyọ́ ní sọ́wọ́ kóso wá ní ọmọ àlìjánà ẹlòmí ó sì sọ̀rọ̀ tó dá sí ọ̀rọ̀ náà ní ó sọ jáde lẹ́nu ẹgbẹ́ ó ti sọ yẹn ó ti bọ́ sí àpò bínú ọlọ́run ọba ó ti bọ́ sínú bínú ọlọ́run ọba àlekè ọlá subhanahu wa ta'ala tó wọn nímọ̀ ọlọ́run ti bínú sóhun pẹ̀lú arú tóhun pa mọ́ṣáláṣí ọlọ́run ti bínú sóhun pẹ̀lú arú tóhun pa mọ́ṣáláṣí ànábì ní mọ́ṣáláṣí ànábì lórí ọ̀rọ̀ anẹ́sìn ọlọ́run ẹ̀lọ́ tẹ́lá tó wọ́n sì mọ̀ kọ́lọ́n ti bínú tọ́lọ́ wọn padà wá lọ sí sínú ná iná tó jìn tọ́já sí wípé jíjìn rẹ̀ ó ju láàrin ní ti ń bẹ ní sánmà àti ilẹ̀ lọ kọ́lọ́n ọba subhanahu wa ta'ala kó má ṣe ẹnìkọ̀ọ̀kan wa ní ọmọ ná kọ́lọ́n kó sọ wa níbi ìbínú allah subhanahu wa ta'ala so eléyìí bẹ̀rẹ̀ òbí wa látara bẹ́ẹ̀ náà ẹni àpọ́nlé ni wá ẹ̀wọ̀ ọlọ́run sọ fún wa pé aláàtẹ̀kọ̀ láhùnmá òfin àwọn òbí náà sì yẹn àà máa jáde mọ́ wa àà sí sí ọ̀sìn wa gbogbo ẹni tó bá jí lọ́lá lórí yàn tó já sí wípé ọlọ́run ọba àlejò ọlá sí ẹlẹ́ni tó lọ́lá lórí yàn látara àyà yìí náà a rí pé ẹni ni ẹni ìbọ̀wọ̀ fún ni ara àpọ́nlé àgbàlagbà ara àpọ́nlé àwọn òbí òun ni kí wọ́n máa gbóhùn èèyàn lékè wọn kí wọ́n máa jáde mọ́ wọn kí wọ́n máa jẹ́ tí ó máa ṣáájú wọn sí nǹkan tábájọ fẹ́ sí papọ̀ gbogbo àwọn kẹyìn sínú ànábì kọ́ sallallahu alaihi wasallam bá ṣe ṣe fáwọn ìgbà Muhammad sallallahu alaihi wasallam láti fún ànábì lé àpá àwọn obìwa náà lé àpá àwọn afá wa lé àpá àwọn ọ̀gá wa lé àpá àwọn ọ̀tọ́jà síwájú wa lé àwọn ọkọ wa náà àṣàpálẹ̀ wọn gbogbo àwọn nǹkan Islam fẹ́ fún wa púpọ̀ ànábì sallallahu alaihi wasallam ló wá gajù sallallahu alaihi wasallam tó ìjà sí pé gbogbo táwa máa ń ṣe fáwọn èèyàn lápọ́nlé àgbọ̀rọ̀ jù sí kí ni o àgbọ̀rọ̀ jẹ́ kọjá àlà ọlọ́run ọba àdékè ọlá subhanahu wa ta'ala torí pé la ta'ata li makhluqin fi ma'siyati al lọ́dọ̀ oríṣiríṣi àwọn àlùfáà tó ń dánilẹ́kọ̀ọ́ nínú Ramadan láwọn àfáà súnà tí wọ́n máa jẹ́ ẹ̀kọ́ tá a máa lò lọ́gẹ́rẹ́ ẹ̀kọ́ tá a máa lò lẹ́yìn tí wọ́n máa rán kan ìyọnu ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala kí a jẹ́ ní ṣẹ́jà sí wípé gbogbo ìgbà tí ọlọ́run bá fún opportunity gẹ́gẹ́ bá ti sọ kí a rí wípé débi pé kéde òfin wá gba mọ́ṣálá tó wá di ariwo káwọn ṣe bẹ́ẹ̀ káàdẹ̀ jẹun tó dáa sí wípé a máa pàtàkì ìfún ànábìlẹ̀ sallallahu alaihi wasallam pẹ̀lú àwọn ẹ̀kọ́ tó máa bá dá fún wa yìí àtàwọn míì náà tí a máa kà kí a sì mọ̀ yìí pé ewu tó wà ń bẹ bó ṣe rọra máa yẹn náà láti ṣe kí ni láti sọ yẹn ọlọ́run ti sọ fún al iṣẹ́ yẹn lè bàjẹ́ iṣẹ́ tó fi kan ẹlẹ́kọ̀ọ́ pé ẹ má ṣe bẹ́ẹ̀ má nígbà tó máa ń bá ní iṣẹ́ ẹ lè bàjẹ́ látara kéèyàn gbóhùn sókè ju ohun ànábì lọ ní mọ́sálásí ànábì ẹ dákun ẹni tí wọ́n fi súnà ànábì ti ẹ̀yẹ ń kọ́ ẹni tí ń takò súnà ànábì ń kọ́ ẹni tí ń gbógun ti ẹni tí ń ṣe súnà ànábì ń kọ́ àti kẹ́ni náà lọ sọ́ra kẹ́ni náà lọ túbá kọ́mọ̀já sí wípé gbogbo tó lóun ṣe láyé nínú ìbádà tọ́ inú ìbádà tọ́jọ́ lójú yẹn tẹ́gbẹ́ wọ́n rí ọlọ́run ọba àdékẹ́ Allah subhanahu wa ta'ala oníbà kankan bẹ̀ kọlọ̀ túbá àsìkò ìtúbà láwàyí àsìkò àánú láwàyí kí ọlọ́run ọba àdékẹ́ Allah subhanahu wa ta'ala ó foríjì ẹnìkọ̀ọ̀kan wa kọlọ̀ ọba kí ó sànù ẹnìkọ̀ọ̀kan wa insha Allah ta'ala ibi ni a tún tó lè ní tó tó fi di ní ọ̀la agbára ọlọ́run tí a tún máa pàdé níbi online ṣùgbọ́n lẹ́yìn tí a rí wí ní àkọlọ́run ọba subhanahu wa ta'ala kó fi sínú sujil hasanati wa gbogbo àwọn ẹ̀yà wa ibi tí kálukú wà tí wọ́n ti ń gbọ́ wa àtàwọn míì nínú àwọn olùgbìyànjú tí wọ́n ń ṣègbìyànjú láti dáwọn èèyàn lẹ́kọ̀ọ́ láti bí wọ́n sáǹfààní nínú Ramadan nípa àyà kan àyà kejì ni tí kálukú wò pé ẹjẹ́ àṣàlàyé fúnra wa kí a fi lè wò pé ọ̀rọ̀ náà bá rèé àmọ́ ẹni tí ó gbọ́ tí ó wúlò fún táwọn náà rí ojú rẹ̀ náà bá lékè Allah subhanahu wa ta'ala ṣèlú tí kó wá wà kọ́lọ́mọ́sà sí àkálùkù ní ẹ̀sán olóore kọ́lọ́mù jẹ́ kí ودار السلام لتحفيظ الكتاب والسنة قال الله سبحانه وتعالى kí ó gbà ní ẹ̀sìn fún wa lẹ́ẹ̀kan sí ẹ̀kọ́ ìkàlẹ̀ sí ìlú Ìlọrin ní ilé ẹ̀kọ́ Darussalam li tahfidh al-kitabi wa sunnah wa ta'lim al-arabi wal-islami ibẹ̀ ni a ti mú tafsiri wa bá gbogbo olùtẹ́tísíwá tí wọ́n ń gbọ́ kí ọlọ́run bá subhanahu wa ta'ala kí ó gbà wá láyé jù báyìí lọ kí ó sì gbà ní ẹ̀sìn fún wa tí a bá ní ìbéèrè kan sí kejì ni àbí ìtanijí àbí ìpẹ́nsákèsí tó a lè pèsè aago tí ń bọ̀ wáyé òun náà ni zero eight zero six one three nine six three seventy lẹ́ẹ̀kan sí zero eight zero six one three nine six three seven zero àbáwá tí a bá fẹ́ lo WhatsApp ni a lè ọwọ́ kára ní orí. أقولهم بواي هنا يعني zero h one h six seven eight nine two three six أقول أبو الله سبحانه وتعالى كوسان كالكواني اسمعوري ابن يوم يعين إنه سلام عبد الله إبراهيم أبو فوزان أجوكبي سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته